adéyọmọ ni lórúkọ mi ẹ kú àsìkò yìí o ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo yín subscribe sí Sunday Akande TV àwọn orin ìmísí tí ó dẹ̀ ń ṣí ọkàn yẹn payá sí ọlọ́run wà ń bẹ̀. ogun ayé lè dé kó gbàṣẹ lọ́wọ́ rẹ kó torí èyí lọ pokùnso elédùnwà ní òkè sí. àwọn films tó ń kọ́ni lọ́gbọ́n tó ń kọ́yàn ní òye ọ̀rọ̀ ọlọ́run ó wà ń bẹ̀. If I may ask you my dear. What are your prayer points? Just thanking God. ẹkún pé náà kíkan ìpè ìrere kó tún yá kéèjádó títí gbogbo ẹ̀dá. ọ̀gá ẹ rẹ nìyí ni. ẹgbẹ́ báyìí ti ya wèrè. àbẹ́yìn lẹni kó wá sí nǹkan tó ń ṣe. mo léèyàn ti ya wèrè. irú rọ́bìsì wo lélẹ̀ táwọn lélẹ̀ bẹ̀rẹ̀ níbí bá. báwọn ẹrú pásítọ̀ ni mo mo ní bóyá ń ṣe. <laughs> olùjáde ìjádùn gbogbo ẹ̀dá. ọdún dásílẹ̀ ti dé padà ẹlẹ́ṣẹ̀ padà. ọdún dásílẹ̀ ti dé padà ẹlẹ́ṣẹ̀ padà. ó jáwèrè ni orí ẹjí ni. ṣé fámìlì tó ti jáde wọn kì í ṣoore níbẹ̀ ni. ah ẹ jọ kí fáwọn ọ̀rọ̀ yìí mà àti pé kí ló ṣẹlẹ̀. ẹ máa gbọ́ béèrè tó ń bí mi lọ sí agboolé yìí kó o lọ bèrè bàbá bàbá ẹ àti ìyàlá ìjà ẹ kí wọ́n sọ fún ẹ ṣé wọn àfọwọ́ tó ẹ lẹ́yìn ni àbí níbi tó ti jáde wá ṣé wọn kì í ṣọyẹ fámìlì rárá ni. ẹ jọ máa ń mi tí mo ṣe àtọ̀fẹ́ǹsì mi tí ọ̀rọ̀ fi kù tó báyìí kí lè ṣe mi mà kí ni mo ṣe fún yín ooo o ò mọ ohun tó ṣe ó lóun ò mọ ohun tó ń ṣe ò bá súnmọ́ mi díẹ̀ sí i. wo ọ̀gbẹ́ni má tíráì láti gbá tiẹ̀ padà o tó ti gbọ́. wọ́n ti ọwọ́ débẹ̀. ń gbọ́ ovary flat. ẹjọ́ ẹ fún mi ṣẹ́jú méjì kí n pààyàn sí lọ́rùn sínsìn. má wọrí ó tó bẹ́ẹ̀ tó bá tíráì rẹ̀. E ẹ̀wọ̀n báyìí ló máa kú sí. bí kì í bá ṣe kó bá gbé òkú mi. ṣé irú ńlá báyìí ni wọ́n lè pósítà mọ́ àwọn ẹgbẹ́ wọn ní house of assembly hmm. tí wọ́n ń ṣe òfin fún orílẹ̀-èdè ìwọ jókòó ní burúkú síbí òun ṣe pásítọ̀ kiri òun lè pósítà kiri bí è lóyà èèyàn pósítọ̀ ní burúkú tó lè síbẹ̀ yẹn kó gbé kí sáṣẹ wá fún mi máa kó ẹ lọ́gbọ́n lẹ́yìn ṣé olóògbọ́n ni. gbá bẹ́ẹ̀ dàgbà tó yìí nonsense wá gbọ́ o tí wọ́n bá bẹ̀ lọ́wọ́ pé ta ló ṣe báyìí fún ẹ tó má bẹ̀ lọ́wọ́ pé ta ló dára báyìí fún ẹ sọ fún yín pé èmi Ọlájùmọ̀kẹ́ àròlé ayélagbọ́lá kan ṣoṣo tí kì í ṣe gbẹdọ́sí ọmọ ẹlòmíì dára báyìí fún ẹ. wọ́n fọ́ sáyẹn lẹ́wọ́ orí ẹ̀kún mi lẹ́wọ́. Ah, ah. àgbàlagbà lẹ gbá létí bẹ́ẹ̀ yẹn. ṣé ẹ wà ó kè ṣá ṣé orí yín ṣé ògbálẹ̀ sà ṣé ẹ̀sìn pomú nígbà tí ọmọ fọ́ máa gbèjà wọn kí ló tẹ̀sán lọ pẹ̀lú ọ̀pá àtàmì wà kọ́ máa gbèjà wọn. olówó ni

kẹ́yìn aláwù. wọ́n ti ṣe bí èèyàn kó kó dáhùn. olúwa mi ò. ṣé ṣíkì yìí lè gbé báyìí. ó gbẹ òrèṣọ́ kò lè gbẹ àrí ó gbẹ dáadáa ń ṣòro lọ́ra. pléyà ni ẹ. bó wà ní ìgbà fún mi. owó tán. kí ló ń ṣe ẹ́ ṣó gbádùn ṣé mi ti máa ń sọ fún yín pé tí bá ti ń gbé nǹkan sẹ́nu ẹ̀ gbọ́dọ̀ máa wọ ẹnu mi mọ́ ni. ẹ má bínú olúwa mi ó ṣèṣe. fún tó lè sọ ìgbìmọ̀ ló máa gbé ẹ lọ odò wọn ní bàdàn. ọdẹ òṣì burúkú yìí. ló ń ṣe ẹ́ ẹ sì múra ẹ̀kọ́ ṣé mo sọ fún yín pé tí má ti ń gbé nǹkan sẹ́nu ẹ gbọ́dọ̀ má lọ́jú yẹn wo ojú wo mi mọ́. ẹ má bínú níṣẹ́ n kò mọ̀ mọ̀ àṣìṣe wà. ọjọ́ tí n bá tún jẹun tó bá ṣọlá ti wojú mi tó bá wu ẹnu mi máa fẹ́ gun ṣíkì yìí máa fi fọ ojú ẹ ni. ẹ má bínú mà máa dín pẹ̀lẹ́ lítà. jọjọjọjọjọjọ mi nílẹ̀ fọlọ́jì ẹ̀ kíkọ ẹ̀. Jùmọ̀kẹ́. Ah! mọ́mí guest something ẹ káàbọ̀ o mm. ẹ pẹ̀lẹ́ mm. kí ni ọ̀rọ̀. dádì ló sọpráìsì bọ̀ wá fún ẹ. ṣé ẹjọ́dé ni. àjọ̀dé ni surprise surprise. lọ́nà mi ń bọ̀ o kí ló fẹ́ burúkú. ẹ kú sí wa. ẹ bá sọ̀rọ̀ bọ́ọ̀lù bá bá lọ́jọ́ kalẹ̀. ẹ má bínú o. Jùmọ̀kẹ́ mi ò láìkí bó ṣe máa ń lera máwọn ọmọ yìí o. ẹ wo mọ́mì ẹ fi tiwọn ilé jàre. dádì. Ah! ẹ káwọ sá. ọlá Jùmọ̀kẹ́ mi. yes daddy. ọmọ olówó fújà. thank you daddy. ọmọ akitì olúmọ̀ọ́ ọmọ orí gbógun ìbọn ọdẹ ọmọ òru là á ṣèkà bẹ́ẹ̀nìkan bá ṣe lọ́sàn kò lè fara rẹ lọ àlùmí ọmọ òjò pálámì ọkà yọ láńlá. bẹ́ẹ̀ ti ń rí. Jimmy. Yes, Dad. Oṣù yìí ló máa pé ọmọ ọdún máa ń dọ́gbọ̀n. Mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Ibi ló ti fẹ́ ká má gbẹ̀dẹ̀ ẹ̀ gangan lọ́dún. Hmm. Dádì, ẹ mọ̀ pé ní last year, Paris ni mo ti celebrate. Mm-hmm. Then year before last year, Tokyo ni mo lọ. Mm-hmm. So year yìí, ó kàn máa mú mi ẹ mọ̀ kí nǹkan jókòó ní àgbàláyé lábẹ́là bàbá mi ní èmi nìkan kí nǹkan máa yan káàkiri ẹmọ gbatẹ́gùn ṣe fàájì so nǹkan tó wù mí nìyẹn. Jùmọ̀kẹ́ bàbá ẹ̀ ló jọ pátápátá surprise kò ń tó lọ́wọ́ àwọn náà. wo wọ gbàdá ń lọ. ọlá mi tí a Jùmọ̀kẹ́. wíìlì gbogbogbò mi ló wà lọ́wọ́ ẹ̀. ó rẹ ti fi orúkọ ẹ sí gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn fún ọjọ́ ìbí ti ọdún yìí. Ah, thank you daddy. but daddy ó yẹ kó orúkọ tèmi nìkan lọkọ síbi orúkọ mọ́mì nǹkan. <laughs> Ah, òótọ́ lọ́rọ̀ tó sọ ṣùgbọ́n tèmi yé mi ṣé wọ́n pè wọ́n nìkan lọ́lọ́run yọ̀ǹda fún mi mi ò lè fẹ́ kí wọ́n dààmú ẹ lọ́jọ́ ọ̀la. tí bá forúkọ màmá ẹ̀ síbẹ̀ torí pé ó jẹ́ ìyàwó ilé wọ́n lè má bàa dùn ìwọ náà mọ̀ pé a kì í gbàkàtà lọ́wọ́ akitì kò sẹ́ni tó gbọ́ gbalẹ̀ bàbá mọ́ lọ́wọ́ ni. lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ yín fún ohun tí ẹ ṣe fún mi mo dúpẹ́ fún ìfẹ́ láti fi hàn sí mi mo wá fi àsìkò yìí sọ fún yín wípé mi ò ní joyè arúgbó ọmọ mi ò ní joyè aláìmoore ọmọ ẹ máa pẹ́ fún mi ẹ máa pẹ́pẹ́ pẹ́ ṣùgbọ́n ìgbà tó ń kẹ́ lọ ẹ wà láyé o tàbí òsínláyé o mo promise yín wípé mi ò ní kọjá òfin yín láéláé. orí mi àjíkí orí mi àjígẹ̀ orí mi àjífi ọ̀rẹ́rẹ́ lọ. mo dúpẹ́ ibi tí o dá mi sí o. máa jayé kù kí ló ń jẹ́ òṣì òṣì lòṣì máa tápà èmi wáyé ayé jíjẹ ni mo dẹ̀ máa jẹ́ ni à ó fẹ́ mi kí ló dé ẹ láti ní ẹ láti ní o. orúkọ mi mọ bíbí ìlú ìsinmi mi mo fẹ́ rí omidan Ọlájùmọ̀kẹ́ ọlọ́jọ́ ìbí òní. kí ló fẹ́ rí wọn fún àti pé ta ló ràn wá. àbà ìbéèrè ń ti fẹ́ pọ̀ jù àti pé ọ̀rẹ́ àwọn èrè ni omidan Ọlájùmọ̀kẹ́ ọmọ láòṣèlú kan jẹ́. dákun ṣé wọn lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ dá lẹ́nu rẹ ṣáká o mo ṣe bí ìyá tètè gbọ́mi lẹ́nu rẹ. júmíọ̀ júmíọ̀. oluyor àwọn ápù ìṣẹ̀kùn sá mo fi fọ́ ó dẹ̀ ṣọ́ọ̀pù fẹ́rẹ́ mo fọ́ ó mọ́ n kò jẹ̀ máa fọ́ tó gbé wa. kí ló ṣẹlẹ̀ aláròye àgbáyé ní sọ ojú ṣé kò sí. kò mà sí déètì mi wà omi tẹ́ ẹ fi mí sí mi wà tí mo ti ń yáyé orí mi o nígbà lọ́mọ ìtìdé o tó lóun sáfẹ́ rí i lọ́rùn yẹn mo bá ní kájọ dúnyà ní o mi sì máa ń rí o. kí lorúkọ ẹ náà. kí ni orúkọ ẹ. gọ bẹ́ẹ̀ ni gọ wọn fi bẹ́ẹ̀ wọn fi bẹ́ẹ̀. dúró kí ni àǹfààní àgbà tó dànù ó kàn dàgbà ó dànù. Ah, ah. nígbà tí kì í ṣe pé òfin ọba sì rí mú gàárì gbọ́rọ̀ tó sọjá nínú ẹnu ẹ ẹnu ẹ o ò mọ̀ rí o dẹ̀ ń mú bọ̀ just like that ah, ó gangan o. mo máa ń sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ ẹ má bínú mà ènìyàn kẹdá tó dá ìsílẹ̀ èmọdé sí góńgó mọ̀ fún fẹ́ẹ́ rí fún àrẹ̀sí ni kì í ṣe fún tìlú mà olúwa mi bó ti ń sọ̀ lẹ́nu géètì rẹ tí mo fi jọ wọlé o gbogbo àwọn ọ̀kọlà tèmi mọ̀ wọn ọ̀gọ̀. gbọ́nà kí lorúkọ ẹ àti pé ibo ló ti wá gan. àìbá mi ni orúkọ mi bíbí ìlú ìsinmi mi. ó wá lè kó wí tẹnu ẹ tó o dúró wọn bíbí ní aké mo ṣe ní gbóyeje wọn bíbí ní kèńtà mo ṣe ní wíyẹwíyẹ ṣé ká gbọ́ ètò bá wá ẹ ò ní bínú sí mi ni orí ìkúnlẹ̀ ni màá wà tí màá ti sọ gbogbo ọ̀rọ̀ mi nítorí bíbí rẹ kò ṣe fọwọ́ rà àti pé ọmọ akí ó máa ń ya akí bẹ́ẹ̀ sì náà mi ní ọ̀tá kankan kò gbúdọ̀ ṣùwàwù ọ̀kan pàtàkì nínú àṣà Yorùbá ni fífi ọ̀wọ̀ pa àgbà bí wọ́n ti kọ́ mi ní ọ̀dẹ̀dẹ̀ wa nìyẹn. ṣe ìwé lẹ́yìn rí o bẹ́ẹ̀ sí gọ́ọ̀ máa lọ sí jẹ́ kí n gbọ́ tiẹ̀ náà yorùbá mi gbólóhùn gbòógùn. nígbà tí mo ṣe bí ẹlẹ́bùn mi ń kọ́ òun tẹ ẹlẹ́bùn mi ń kọ́ abẹ́ ni ibùn mi mọ́ ẹ̀fọ́jà ní ilé ibùn mi ẹ̀dá mọ̀ pé ilé nìkan. àyè òkè. yẹ àmì ló tó fi àtọ. gbọ́. Omidan Lájùmọ̀kẹ́ ọmọlá ò ti bìkan abẹ́ẹ̀ ni ọ̀nà kò ti bìkan ọjà ọmọlá kò ní pẹ̀kun. ayọ̀ bá mi àbí kí ló ti korúkọ ẹ̀ dúró báwo ló ṣe mọ orúkọ àti àkìrí lórí kì èmi àròlé ayélabọ́lá bàbá mi ni wọ́n ń pè ní àròlé ẹ̀ṣọ́ ọmọ onílẹ̀ ló láre. ọjọ́ kan ni wọ́n máa ń mọ ojú igi àti pé èrò kì í pọ̀ rọjà kà má dáa fún mọ́. ọjọ́ tí wọ́n pín ẹ̀bùn fún àwọn olùkọ́ àtàkẹ́kọ̀ọ́ ní ilé ìwé mi ọjọ́ ìrìn orí mi tó fún bíbí rẹ̀ àti rẹ̀ bá ọ̀la ń lè ní. nígbà ọmọ ìtìpa yìí kódà kí ni wọ́n lè ṣe fún ẹ báyìí torí sori ní òní yìí mi ò tiẹ̀ retí ẹnikẹ́ni rárá in fact tó fẹ́ gbọ́ mi ò fẹ́ gba àlejò wọn kan ó kàn wù mí kí n dá fúnra mi so kí ni mo lè ṣe fún ẹ. bó ti ọlọ́run ní ṣọlá eré sì ni ti ènìyàn àṣẹ ń bẹ ní ọwọ́ ọlọ́run mo gbọ́ pé èyí ni ọjọ́ bí èmi náà sì pè ní láti mọ̀ bù kékeré yìí wá láti wá pẹ̀lú ìmọ̀ràn àti ní ìyẹn ọjọ́ ìbí mi. ó gbọ́ pé ìyẹn ọjọ́ ìbí mi ó dẹ̀ jókòó rò ó ó pinnu láti inú ọkàn ara ẹ láti wá fún mi ní ẹ̀bùn dúró ta ló fi irú iṣẹ́ ọpọlọ pípé báyìí wọ́n lù wọ́n mọ́ kékeré yìí. kò sẹ́ni tó kúkú rọ mi èyí mo ronú jinlẹ̀ láti wá pẹ̀lú ìmọ̀ràn àti ní ìyẹn ọjọ́ ìbí mi. ìwọ ló rò ó pé kó wá fún mi ní ẹ̀bùn lẹ́yìn ọjọ́ ìbí mi jẹ́ kí n. ẹ̀ẹ́. ó ga o. jẹ́ kí èmi náà wá fún ẹ ní nǹkan. pa. bámi gbé báàgì wá kí n fọ́ mi lórí rẹ̀ ní nǹkan. a kàn má rí ẹ má ṣe ìyọnu nítorí n kò ní gbà kankan lónìí nítorí ẹ̀mọ́ mú ẹ̀bùrà kò ní dáká fi ṣe pàṣípààrọ̀ ẹ fi ẹ̀bùn tèmi sí ọjọ́ mìíràn omi dán ọlájúmọ̀ pé màríyà bọ́lá. àwọn tó bí ẹ máa rí ọmọ bí o bí e àbó orí nǹkan. ìyanu lele this is wonderful. ó dà tó o bá lè gba ẹ̀bùn lọ́wọ́ tèmi wàá ṣẹlẹ̀ fún mi ní nọ́mbà ìbánisọ̀rọ̀ ẹ. èmi ò ní nítorí wọ́n fi kọ́ wa pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kò tẹ̀síwájú síbi jù láti máa mú dání. bíyè gọ̀lúgọ̀ ẹ̀ ń wò mí níran ni ayọ̀ bá mi ó ti jẹ́ wípé gbogbo ìṣèrọ̀ ni ó kún ẹnu ẹ̀ ó wù mí láti mú ẹ ti jù báyìí lọ in fact ó wù mí láti mú àwọn òbí tó bí ẹ tó fi omi ọgbọ́n fún ẹ mu báyìí ó dáa kò burú jẹ́ ká ṣe báyìí tí ò bá lè gba ẹ̀bùn lọ́wọ́ mi tí ò dẹ̀ ní ẹ̀rọ ìbánisọ̀ tí mo lè pè é sí jẹ́ kí n fún ẹ ní business card mi so eléyìí á fún ẹ ní àǹfààní láti wá mi wá nígbàkúgbà tó bá ń wù ẹ́ ní ìjáde tàbí ní ìwọlé láì sí ìdádúró pa fún mi ní kan náà káàdì níbẹ̀ yìí. gbà. tó bá ti fẹ́ wọlé anybody tó bá ti bá ṣáàtì mu fún wọn wọn á gbẹ̀ láyè láti wọlé. kò burú ẹ ṣe púpọ̀ ẹ kú bíbí iye tí kò ṣe fòórà ẹ kì í sá kọrin ọjọ́ ìbí fún yín kí n tó máa lọ. o tún fẹ́ kọrin fún ẹ̀yà bá mi. ẹ kò burú jẹ́ kí n gbórin ọba kì í sáà mọ́ kọrin. ọ̀rọ̀ ọjọ́ ìbí ìjọkan ẹ̀ o ṣeré rèé kó dá wa rèé àdúpẹ́ lọ́wọ́ bàbá kò dára sí o ẹni rẹ̀ á sọ ọ̀pọ̀ ọdún láyé rẹ̀ ẹni rẹ̀ á sọ ọ̀pọ̀ ọdún láyé rẹ̀ ọ̀làjùmọ̀kẹ́ ọ̀ ọmọ ayé làbọ́lá ó ṣàmọ́dún ó ṣàmọ́dún torí ọdọọdún làárọ̀ mọ́tò látẹ ó ṣàmọ́dún. ayọ̀ bá mi ìwọ gbọ́dọ̀ kó máa pè ní alára gbàyídá kó má dùn mí o tí fẹ́mi ò sí lé kán wá gbọ́ ẹ̀wà èdè lẹ́nu ọmọ tán fomi ọgbọ́n tán. ẹ ti tètè wá máa lọ ní ìpadà wa kìíní ní ọjọ́ mìíràn tí àì bá wà tí mo bá sì di àyèwò ní ọgbà yín. sórí káàdì tí mo fún ọ yẹn ó fún ẹ ní àǹfààní láti wọlé bó ṣe wọ̀n sí láti jáde ọ̀rọ̀ pété àyè bá wà kọ̀ àyè gba rẹpẹtẹ láti wọnú ọgbà ìwá nígbàkúgbà tó bá ti wù kó rí mi sórí tá bá wá rí ẹnikẹ́ni tó wá dún lẹ́nu bodè léyìí tó ní pé ò ní wọlé ní Ondo náà irú ẹni bẹ́ẹ̀ á fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ ṣùgbọ́n bá mi kí mọ́mí àti dáàdi o kó bá mi kí lé. kò burú ó dìgbà kan náà. ok ó dàbọ̀ bá mi kí lé o. pa ah, eléyìí lágbára in fact àwọn òbí tó bí ọmọ yìí wọ́n rí ọmọ bí o ọmọ gidi ni wọ́n bí. Ah, ìyanu ni. chứ không phải đằng đây Then say she It's true that she was the one that I don't kill you Giá trị tí bấm lên dạ, nửa mì một bên Còn ba đa lên nửa mì xa ca Cha ca Hả? Cái lên èmi. bẹ́ẹ̀ ti gbọ́ olúwa mi o.

ṣé wọn mọ̀ wípé àwọn olòṣì àwọn táyé wọn ti tọ́ fún ló máa ń kawọ́ àwòrán yẹn kún ni ó máa ṣe o àbí kò yé wọn wípé olòṣì ló máa ń ṣọ̀rẹ́ olòṣì ni ṣe bí àwọn tí wọn ò ní ìrètí ọjọ́ ọ̀la àwọn tí wọn pin tọrọ pé ayé àwọn ti bàjẹ́ tọrọ pé ti tọ́ fún àwọn àwọn náà máa ń kawọ́ àwòrán yẹn kún babaláwo bàbá ẹ àti ìyá ńlá kù ìyá ẹ ló máa bá òròṣì tán ẹgbẹ́ máa gùn mí o èmi tí máa lọ gun ẹṣin bá ìyá èèyàn nílé lọmọ ìgbére ní gbígbí kó wọ́n gbójú gbóyà ló wọ́n gun ẹṣin ká èmi mọ́lé mo kí ẹ kú oríire àtàwọn tó rún ẹ mo mà bẹ́ẹ̀ yọ o èmi èmi èmi fara mi bí erin bá dán òwe àlọ́ ni. orí <laughs> mi burú o tàbí ọgbà mi lọ́wọ́ apọ́ni lójú yìí olóòrùn ti dàpọ̀ mọ́dún àyẹ̀mọ́ mi mọ́ mi lọ́wọ́ mo máa ń wọ ara mi sẹ́ra mi o ẹ lọ́kùn ikú ni èrè ẹ̀ṣẹ̀ ọkọ̀ kọ́kàn tó bá ṣẹ̀ ó di dandan kó kú ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀ èmi ṣàkàn mu kọ́ ìwọ ẹ̀dá iṣẹ́ ọjọ́ kẹfà ọwọ́ ọlọ́run adé ògo orí ìṣẹ̀dá ó ti wọnú ìdè abánikú àti àfòmọ́ abániwọ̀sàrè wá gbọ́ o bó o fẹ́ bó o kọ̀ ó di dandan kó o jẹ̀yà dé ọ̀run ó máa jìyà nínú ẹ̀mí ó nínú ara ó sì jẹ́ dénú ibojì ni. ó ní bọ́m̀bẹ̀. ẹ lọ ya, ya, ẹranko mo mọ wàrà mi ṣe rà mí mo mọ wàrà mi ṣe rà mí o pápá àtàyè ti mú mi gàmùgàmù ayé ti mú mi mo kàn jọgbọ́n lọ́wọ́ apẹ́nilójú o yé yé yé mo ti forí jáde àgbo <laughs> oyin ayé ti ta mí látàpá. kò sẹ́ni tó lè gbà ẹ́ lẹ̀ lọ́wọ́ èmi akọ́nilójú ọlọ́run ọba kò lè gbà ẹ́ ó ti dalẹ̀ májẹ̀mú àti àdéhùn bẹ́ẹ̀ ni áńgẹ́lì kankan ò lè gbà ẹ́ lẹ̀ lọ́wọ́ mi torí ìránṣẹ́ lásánlàsàn ni wọ́n ìyà ló jẹ ó jẹ lọ́wọ́ mi bó o fẹ́ bó o kọ̀ ó ò ní bọ́. ó yá ìdè ìdè ìdè. ẹ̀dá ẹ̀dá ológo tó sọ lẹ́nu tó wá sàpò ìyàkọ́. Ah. Yeah! Yeah! Yeah! Yeah! ó ń bọ́ lọ́wọ́ ilá ilá kọ́ ó ń bọ́ lọ́wọ́ ikọ̀ ikọ̀ wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ó ń bọ́ lọ́wọ́ adé ògo ìṣẹ̀dá ó wọlé ìdí akọnilójú àrídìní iṣẹ́ ọjọ́ kẹfà wọ́n di orísun ìbànújẹ́ gbogbo olùgbé òde ọ̀run. aṣojú kí n tẹja rẹ nínú eré ìje orí pápá kí n tiẹ̀ nínú ọ̀rọ̀ ẹni ìdè tó wọnú páńpẹ́ ìpọ́njú láéláé lọ́wọ́ akọ́nilójú ẹ kí ló dé gan. bámi bí ẹ bá wọn pàtàkì ọkùnrin tí a pè ní ẹ̀dá yìí nínú wàsáyé rẹ ẹ bá bá sọkún lọ́pọ̀lọpọ̀. ìwọ ọmọ yìí ó tún bẹ̀rẹ̀ kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ gan ló máa ń gbé ka orí ara rẹ̀. bámi kó lè ṣe kó má rí bẹ́ẹ̀ mi ò wáyé ara mi ayé aláyé ni mo wà máa mi. yéè irọ́ ni ò ní wáyé aláyé ayé ara rẹ ló wà. ọ̀rọ̀ ẹ̀mí ni mò ń sọ yìí ṣùgbọ́n etí ara rẹ fi ń gbọ́ olùgùn la ni ọkùnrin tó wọnú ìdè yìí ní nǹkan bíi ẹgbẹ̀rún ọdún mẹ́rin sẹ́yìn ó lé díẹ̀ ni ó fi ọwọ́ ara ẹ̀ bú aṣọ ògo rẹ̀ sọnù tó sì wáá di oníhò. Hmm. mo sọ bẹ́ẹ̀ mo sọ mo sọ pé ọ̀rọ̀ rẹ̀ ń fẹ́ àmójútó ìwọ ọmọ yìí bó ti máa sọ àdìtú nìyẹn ọmọ ọgbọ̀n ọdún tó ń sọ̀rọ̀ ẹgbẹ̀rún mẹ́rin ọdún kí mo fẹ́ ṣe sọ̀rọ̀ rẹ báyẹn ọ̀rọ̀ ti sú mi ọ̀rọ̀ ti sú mi ah, kí mo fẹ́ ṣe mo wà níbẹ̀ nígbà tí ọba ńlá fi erùpẹ̀ ilẹ̀ mú ènìyàn. ọ̀rọ̀ rẹ ti sú mi ọ̀rọ̀ rẹ ti wá sú mi níbo ló ti gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí ọmọ ọgbọ̀n ọdún tó ń sọ ìtàn ìrandíran. màámi ní ọjọ́ tí ọlọ́run fi erùpẹ̀ ilẹ̀ mọ ọkùnrin ẹ̀dá yìí kò sẹ́yìn mi bẹ́ẹ̀ sì ni ojú mi ni ó ṣe nígbà tí ó mí ẹ̀mí ìyè sínú erùpẹ̀ ilẹ̀ tí erùpẹ̀ ilẹ̀ yìí sì di àlàyé ọkàn má mi. ẹ wá ẹ jẹ́ kí a dá ènìyàn ní àwòrán ara wa gba ìyìn láti máa jẹ́ aṣojú ọlọ́run àti àwòrán rẹ̀ láti jẹ́ adé ògo ìṣẹ̀dá ohun gbogbo tí mo ti dá. Ádámù ẹ̀dá àkọ́kọ́ ìwọ ni aláṣẹ lórí ohun gbogbo tí mo dá ipò ńlá ni mo fi ẹ́ sí láti jẹ́ aṣojú mi ní orí ilẹ̀ ayé ìwọ ni mo fi ìdarí ohun gbogbo tí mo dá ní ayé fún ṣùgbọ́n igi tí ò ń wò yìí ni èèwọ̀ ògo rẹ tí o kò gbọdọ̀ jẹ láyé nítorí ní ọjọ́ tí o bá jẹ ẹ́ ni ògo yóò bọ́ ọ sọnù nínú ayé rẹ tí o sì di òkú nínú ẹ̀mí àti nínú ògo ọwọ́ apọ́nilójú yóò sì tẹ̀ ọ́ láti jẹ ọ́ níyà di ọjọ́ ikú. ẹ gbà mí mo ló ti gbọ́ gbogbo nǹkan tó ń sọ yìí kò yé mi kò yé mi ẹ̀rọ ẹ̀ bá bà mí. Ah! mami um, um, mo kúkú mu ohun tí mò ń sọ mami mo mu ohun tí mò ń sọ ọjọ́ burúkú ní ọjọ́ tí ẹ̀dá ti ara ẹ̀ bọ́nú ìgbèkùn àjíráyé. Ah! inú ń bí mi ọkọ mi ń ru ìbínú gbígbóná sókè nítorí adániwáyé mú mi jọ̀wọ́ adániwáyé mú mi jọ̀wọ́ mú mi jọ̀wọ́ burúkú burúkú lóru burúkú tó fi erùpẹ̀ lásán lásán mọ́ tó wá ń pè ní àwòrán ara rẹ̀ yìí. Ah. bọ́lá ṣe bá tiẹ̀ jẹ́ yìí o kákọ ẹ̀yìn ẹ̀ sí ọba ńlá tó fẹ́ràn ẹ̀ gidigidi yìí kó má lè dúró níwájú ọba ńlá mọ́. kò sí ẹni tó lè rí ọkùnrin yìí mú láyè nítorí pé ọba ńlá ti fẹ́ràn rẹ̀ jù sí ẹ sì mọ̀ wípé téèyàn bá ti ń ṣe èéfì ọba ńlá kò sí ẹni tó lè fọwọ́ kàn án tí iná ò ní jó láyé tí ó máa rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tì í sì ṣe kó ṣe àìgbọràn sí ọba ńlá ṣé ẹ sì mọ̀ wípé àìgbọràn ó yára bà ètò ọba ńlá jẹ́ lórí àwọn ẹ̀dá rẹ̀ gbogbo tó dá. tó bá rí bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ àìgbọràn o wọ́n lọ takú ti ẹ̀dá iṣẹ́ ọjọ́ kẹfà ọwọ́ lọ́rùn kó tì í láti ṣiṣẹ́ kí aṣọ ògo kó bọ́ kúrò ní ọ̀run rẹ̀ kó máa ṣe é ṣe fún un láti dúró níwájú ọba lábọ̀. àní kó má da ọlọ́run lóhùn ó fẹ́ máa mú ọ̀sìn ni gba èso ọgbọ́n kí o lè jẹ́ kí o sì gbọ́n fún ara rẹ kí o má bàa fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n mọ́ jẹ́ èso ìmọ̀ràn tí mo fún ọ yìí kí iyè rẹ lè ṣí kí o lè máa dá ìrìn àjò ayé rẹ nì láyé èso òmìnira nìyí gbà kí o jẹ́ kí o lè mọ bí ó ti dùn tó láti kúrò lábẹ́ ìsìnrú máṣúmátọ̀ adániwáyé èmi ni ọlọ́pàá ayé tó máa ń mú àwọn tó máa ń ṣàìgbọràn sí ẹlẹ́dàá gbogbo láti fìyà jẹ wọ́n di ayérayé ẹ̀dáhùn you are under arrest ọlọ́pàá ayé mú ọ. ẹ dákun. ọwọ́ ẹ dà. ìrànwẹ́. owó ara mi ti ra mi. ẹ dákun ẹ dákun ẹ jọ ẹ dákun owó ara mi ti ra mi o. bí ọkùnrin ṣe ta ara rẹ̀ pẹ̀lú ògo gbogbo ẹ̀dá sí ọwọ́ akọ́nilójú ni tí ó sì wọnú ìgbèkùn àtòun àti àwọn ọmọdọ́mọ rẹ̀ hmm. ṣùgbọ́n a kọ́ wípé ìdí nìyí tí ọmọ ọlọ́run fi fi ara hàn láti ta iṣẹ́ ìṣòro máa. ẹ gbà mí o ọ̀daràn tani ó gbà mí lọ́wọ́ àpò ìnìlójú. irọ́ ló pa kò sẹ́ni tí ó gbà ọ́ lọ́wọ́ mi láyé àti lọ́run ó ti dalẹ̀ ọba tó dá ọ lọ́wọ́rùn ara rẹ̀ ó ti dalẹ̀ ọba tó fi ohun gbogbo kí ọ. àrùn kú ọmọ ọfẹ bọkọ sọbẹ ìyá lọ jẹ. kí ló dé kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀ ìjà wo ló máa tó dẹ́kun àti máa fìyà jẹ ọmọkùnrin yẹn dá yìí. ṣé ọmọ ohun tó ṣe ni ìwọ gbẹ̀rọ̀ mi dẹlẹ́rù mo mọ ohun tó ṣe ṣe bóun ló tara ẹ̀ sínú oko ẹrú ẹ̀tàn àti àkékèké ìwọ ọ̀dájú olùfisù ẹ̀dá hmm, ìwọ ló ta ogún ìbí ló sì fi àìgbọràn wọnú àjàgà ọ̀dájú olùfisù yìí nínú ìrìn àjò mi bẹ́ẹ̀ ni mo ń kọrin mo ń tọ́ka sí káfárí síbi ẹ̀jẹ̀ náà ìdánwò lédè dídùn lọ́tà ń gbé dìde jésù ló tọ́ mi lọ ìṣẹ́gun dájú a mo fẹ́ rí Jésù kí má wojú rẹ̀ kí má kárí títì nípa oore rẹ̀ nílùú òkè òní kí n gbóhùn sókè pé mo bọ ìjà tán mo dé ilé mi. pé mo bọ ìjà tán mo dé ilé mi pé mo bọ ìjà tán mo dé ilé mi. pé mo bọ ìjà tán mo dé ilé mi. pé mo bọ ìjà tán mo dé ilé mi. pé mo bọ ìjà tán mo dé ilé mi.